olórí olórí now ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn sí wọ́n ti sọ lọ́tún wọ́n ti sọ lọ́sì pé orí point tèmi ṣì ń sọ yẹn ibẹ̀ mo fẹ́ kọ́ ká fi ìsìn. point wo. no wait wait wait wait sorry just let's let's reason <coughs> together ká wo from this perspective now mo rí jù ẹ lọ this particular Chukwu Ebuka yìí bó ṣe wà yìí yàtọ̀ sí pé ó lówó yàtọ̀ pé oníṣẹ́ yàtọ̀ sí pé bọ̀bọ̀ yìí responsible ó lọ́ọ̀vẹ̀ gan. ṣé ìmọ̀ ni ṣé jọ́ ń gbélé ni. Ah, àwọn findings tèmi ti ṣe research tèmi ti ṣe ń pa ẹ̀ ó kọjá ó kọjá ó kọjá bó ṣe rò mo tiẹ̀ tún fi ẹ́ kọ lọ́rùn ni pé ó mọ̀ pé ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè mi bọ̀bọ̀ yìí ń sun ẹkún ni wípé kó tiẹ̀ wo sẹ́ẹ̀dì ọ̀dọ́. ó oh, mi ò lè fẹ́ alábòsí nírú wọn mi ò lè fẹ́ ní tẹ́tẹ̀ mi ò yé mi ò lè fẹ́. bọ̀bọ̀ yìí gbọ́ Yorùbá. Ah doesn't really count kò really mean. ẹni ògbédè rẹ chitsi ni ó gbọ́ yorùbá kọ èmi ògbédè ibo mi ẹ̀gbọ́n mi iṣẹ́ ti gbọ́ kí n sọ apanapa ni. ọsàn akanapa wo èmi náà ò ṣáà gbọ́ bẹ́ẹ̀ bọ̀bọ̀ yìí ní ìwà. abu mi abu yín abu yín lójú ẹ̀mí yín lójú ayé yín abu yín. farabalẹ̀ eh. jẹ́ kí n sọ ọkàn fún ẹ wo níwò èjèṣà wọ́n ti fún lóyè i'm telling you wọ́n ti fún lórí ọ̀dọ́ níwò èjèṣà mo gbọ́ tọ́tọ́ pọ́n ti pè ń jẹ̀bù kó fẹ́ fún ní amúlùdún àbí nǹkan mo fẹ́ wọ́n fẹ́ fún bọ́ba jíròrò lógun state bọ̀bọ́ yìí tí ò bá ní good impact ní society wọn lè máa fi ròyìn báyìí lọ bọ̀bọ́ yìí lọ́ọ̀vẹ́ chukwu ebuka lọ́ọ̀vẹ́ sí kàtẹ́ yorùkọ ok chukwu ebuka èyàn lè interpret orúkọ ẹ̀ sí yorùbá. ẹ̀fọ́ mi mi ò rí rí ẹ fẹ́ tìyàn sí mi lọ́rùn ṣàrọ̀ ni ṣàrọ̀ ni ṣàrọ̀ ṣe bẹ́ẹ̀ sáì ni. o believe pé màá rí inú nọ́ọ̀lẹ̀ má dẹ̀ hmm. tiẹ̀ sí. gbogbo ilé ah, tí wọ́n àwọn ẹ̀ ẹ̀gbọ́n mi ẹ láìkí owó ju ẹ̀mí ara yín lọ ó lè níyàn tẹ́nu níyìn ẹwọ wọn ní jìbìtì kò sí nǹkan tí mi ẹni tí mo bá ṣàtìmọ owó kò sí nǹkan tí mi ò ní lẹ̀ mọ́rí lára ẹni tí fẹ́ ń tọ́wọ́ yóò tó ẹfẹ́ fi gàngàn fà ọlọ́run mẹ́rin tó fún yẹn ọlọ́run máa irú tẹ́ gbé wọnú yàrá tẹ́ wọ́n fẹ́ tà mí lọ́fẹ̀ẹ́ lófò mi ò fẹ́ ibò olórí mi ò ta ah, ẹ̀ ẹgbà mi mi ì ta ah, ẹ̀ oh I am giving you reasons tó ní láti fẹ́ bọ̀bọ̀ yìí pé owó gẹ́lẹ́dẹ̀ mi kò mí ọmọ Yorùbá ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Nàìjíríà náà ni wa ṣó lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ yín títẹ̀. ó ṣe mí kínú ẹ̀dùn káyé ẹ̀dá kó ní good ending ni mo fẹ́ kó ní good safe good safe landing ibi tó dáa mo fẹ́ kó gbẹ́rù ẹ̀ kà ẹ kínú ẹ dùn ẹni tó máa bá mi tọ́jú ẹ. ó dáa ẹ jẹ́ kí n ṣàlàyé tí n bá fẹ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ ara wa yẹra wa táwọn fámìlì ẹ̀ bá dé tí n bá lọ fámìlì wọn mi ò ní feel lonely àbí ẹ̀yin ara lé mi. ọmọ Yorùbá tó fẹ́ tẹ́lẹ̀ tẹ́ ní issue ṣé o ò lonely. ìyẹn fọwọ́ sí júwèé lè bàbá tiẹ̀ ni kí ló kí ni kí ni kan tó padà ṣẹlẹ̀ kó tó di pé mo àbọ̀ ẹ̀sìn lẹ́yìn. ó fọwọ́ sí júwe lè bàbá tiẹ̀ nítorí mi ò lè ilé ìdẹ́rẹ́dẹ́ àti fọwọ́ ọ̀tún júwe nǹkan tí mo ń sọ nìyẹn ibi tí màá pa ẹ wà ni màá gbà ẹ wà ìyẹn ti fọwọ́ sí júwe lè pọ̀ sí ẹ̀ then this particular chukwu ebuka ìyẹn máa fi ọwọ́ ọ̀tún júwe lè pọ̀ sí tiẹ̀ ló bá tán. ẹ̀gbọ́n mi tẹ́sí bá dá ni ó léèyàn tùgùn tẹ́mi bá máa wá. gígùn yẹn mo ti bẹ́ẹ̀ rí ẹṣin tó dáa ẹṣin tó dáa ní chukwu ebuka. ẹṣin Yorùbá ni mo máa fẹ́ òun ni mo máa gùn bẹ́ẹ̀ ni tí n bá máa gun ẹṣin bí mo ṣe wà yìí ẹṣin Yorùbá ni mo máa gùn pẹ́pẹ́ tí n bá lọ ilé àwọn àna mi mọ́mí ẹ káàsán máa o ẹ̀gbọ́n ni wọ́n ní ìtọ́jú pé tí wọ́n bá fojú sọ fara sọ èdè Yorùbá pè èdè Yorùbá pè iṣẹ́ àtàṣálẹ̀ Yorùbá ó pé tí wọ́n bá ṣẹ́jú sí mi báyìí ó ti yé mi tí màmá bá bá mi sọ̀tọ̀ ran yín án báyìí ó yé mi mọ̀tìmọ̀ tí wọ́n sọ. ìṣe náà wà lọ́dọ̀ wọn àṣà wà lọ́dọ̀ wọn. àpọ̀dá mi mo kọ́ ìkòyè mi ò lọ lẹ Yorùbá. ìṣe wà lọ́dọ̀ wọn àṣà wà lọ́dọ̀ gbogbo ń tà ń sọ yẹn náà just èdè téèyàn dẹ̀ lè tú èèyàn lè tú èdè yẹn ó tán ó tán Chukwu Ebuka ló máa fẹ́ Chukwu Chukwu Ebuka ẹ olórí. Chukwu Chukwu Ebuka ṣan ló máa fẹ́ o ló máa fẹ́ Chukwu kò fẹ́ òun ló máa fẹ́ ẹlẹ́dàá mi ajé ó fẹ́ chukwu ebuka mo fẹ́ kó o fẹ́. lẹ́yìn tẹ́gbẹ́ tá a bá jọ wà nulẹ̀ tó bá bẹ̀ sí náà mi ṣe máa wà bẹ̀ ní ọmọ ibo. kò lè eléyìí ò lè bu ẹ ẹ̀gbọ́n mi mi ò ṣe fẹ́ fẹ́ ẹ̀yà mẹ́yà lélẹ́yìí èwo ni pé Yorùbá ò lè fẹ́ ibo ibo ò lè fẹ́ Haúsá kí nìkan tó wà ń bẹ̀ gangan. Ah, tó máa ma ṣe kọ́ọ̀tù oríṣiríṣi. ṣé Yorùbá ni ò sí kọ́ọ̀tù. kọ́ọ̀tù ti wáyé mi o ilẹ̀ Oòduà ni mo wà ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni mo wà ẹ̀gbọ́n mi. ṣé tètè kọ́ jẹ́ pé ọmọ Káàárọ̀ Oòjíire ló máa fẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún un tó bá ti kọjá nǹkan táwọn bàbá bàbá mi ò ṣe táwọn yáyá mi ò ṣe mi ò lè tẹ̀sẹ̀ bọ́. ṣé ààrẹ olórí orílẹ̀-èdè tó dẹ̀ fẹ́ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà. ẹ̀yin ò ṣe lọ fọmọ bìíní ìgbà tẹ́yìn fẹ́fẹ́ yàwó ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó sì jẹ́ láyọ̀ lẹ́nu wọn gan ẹ̀ ṣe fọwọ́ fọmọ ṣe fọmọ fẹ́fẹ́ ẹ̀dọ́ àbí kẹfọ́ kẹmú kẹmú ọmọ yẹn àbẹ́yẹ fáwúsá. kì í ṣe ohun tó dáa kí e, elédè kan kó fẹ́ elédè kejì ohun tó ń sọ rèé kódà èmi ò gbà sí ọ lẹ́nu kódà èmi ò gbà sí ọ lẹ́nu ìfẹ́ Ọlọ́run ló máa ṣe àti bí bá ti wáyé pa máa rí a ṣe máa rí o bá a ṣe kọ́ tọ́lọ́run bá sọ wípé ibo ńlọkọ ẹ òun lọkọ ẹ òun dẹ lọ́lọ́run kọ fún wọn. Ọlọ́run ò nǹkan tí ò dáa. Chukwu Ebuka lọ́lọ́run kọ fún ẹ mo ti kà á àkọọ́lẹ̀ sì ti gbẹ Chukwu Ebuka ó mọ tí mo ti rìn ni. ẹ̀yin ò ṣe fẹ́ ibo ìkà ni aláìdè èèyàn pẹ̀lú ni ẹ ṣe fẹ́ ibo kí lẹ́yìn ò fẹ́ ibo abẹ́ẹ̀ ni wọ́n lẹ̀kẹ́ tó náwó gán láyọ̀ ni ẹ̀yin ò rí ibo ni òkè ẹlẹ́sìn gọ́ọ̀mù mojú ń gbà yín abẹ́wò ògò dúdú ẹ̀rí ìbò kò sọmọ ìbò ń ta ń gbà tẹ́yìn fẹ́ máa rì èèyàn burúkú ni yín lẹ́yìn pé tí inú bá tí inú bá bí ìbò bẹ́ẹ̀ àjọ wà nílé sọ lọ bínú tó bẹ̀rẹ̀ sí í ṣèdè sí mi mọ́ tó ń sọ. irọ́ ló fi pa irọ́ ló fi pa eléyìí gbọ́ Yorùbá ó gbọ́ Yorùbá mi ò bá ń bára yín gbé ni ìwà yín máa bẹ̀rẹ̀ sí yéra yín ìwà yín máa yéra yín tó bá ní nǹkan tó dẹ̀ ẹ lójú wá bá wa àgbà wá máa ṣàlàyé fún ẹ ọmọ yìí lẹ́bí wọ́n ti fẹ́ ilẹ̀ yorùbá ti fi joyè ilẹ̀ yorùbá kí ló túkù tó ń fẹ́. on one condition. mo ń gbọ́ kí ni condition. àwọn tó fi joyè yẹn. lórí ọ̀rọ̀ ẹ sórí bí mo ṣe ń sùn. kọ́ lọ́mọ kó fẹ́ wọn hmm? condition tí mo dẹ̀ máa fún yín ni wípé bóyá. ọmọ àwọn ìjòyè yìí ò wù ṣùkú èbùkà ìwọ ló wù ah, ah. tí ẹ gbọ́ nǹkan tí ẹ fún ọmọ yìí tí ẹ fún fèsì ọjọ́ kan kí la jẹ sọ kí ló fa ìpàdé ìpàdé kínní àti kínní kí lájọ fẹsẹ̀ ǹjẹ́ òlèmi àti chukwu ebuka àbútí tútú kílẹ̀ pé ǹjẹ́ òlèmi àti geography ta fẹ́ máa ya map kí lájọ fẹ́ sọ ǹjẹ́ òlèmi àti ẹ̀bẹ̀rẹ̀ ayé ogun fọ̀ ta fẹ́ máa yánrọ̀ ǹjẹ́ òlè ǹjẹ́ ẹ̀wò ẹ̀ṣọ́ ara yín àtàbàtúbò ẹ̀ṣọ́ ara yín mi ò fẹ́ mi ò fẹ́ ẹ̀wò ẹlẹ́yà ẹlẹ́dè e, tí ò yé mi tí mi ò mọ̀ wá wọn tí mi ò mọ̀ ṣe wọn mi ò fẹ́ wọn ṣé mo pé ó máa ń sábà ṣẹlẹ̀ tó jẹ́ wípé tírú yín bá múrú wọn wálé àwa òbí àwa alágbàtọ́ àwọn tá a jẹ́ guardian yín la máa sábà rí jẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí mo ṣe ìwádìí tó tọ́ fínífíní fíní fún ọkọ̀ sọ̀rẹ́ńdà fọmọ ìlú kù. ṣé ẹ lọmọ àdúgbò ni ẹ ní. <laughs> ọ̀rọ̀ yìí àbí mi. olórí. mo fẹ́ fẹ́ ojú ló ń tì mí. olórí. bẹ́ẹ̀ kẹ́ wá mọ̀mọ́ ká mi kẹ́ rẹ́kẹ́ lọ́ọ́ fi òrùka sí kí n wá fẹ́ ibo ẹ̀ tiẹ̀ rọ́rọ̀ sọ. So ẹ rí ọ̀rọ̀ sọ ẹ ti ń sọ sọ sọ láti jọjọ eléyìí tẹ́ sọ ó kù díẹ̀ ká. ẹ dúró má fi nù mí mọ́mọ́mọ́ ọ̀rẹ́ mi gbàǹbí kọ́sítọ́mà ọ̀rẹ́ mi túnjì kan wà ìyẹn máa ń bá wọn ṣẹ́wó ní olówó dáadáa àmọ́dù lórúkọ ẹ̀ ìyẹn náà ti ń fojú bá mi sọ fọkàn bá mi sọ. kí tún lọ fún haúsá kí lọ fi haúsá ẹ wo pẹpẹlá what part of my words ni ẹ understand Ewo lẹ gbà lẹ gbọ́ nínú gbogbo ṣé èdè mi àti yín náà tún yẹra mọ́ ni ẹ gbọ́ Yorùbá mọ́ ṣé ẹ ẹ gbà mí ṣé ẹ̀yin náà tún gbọ́ Yorùbá mọ́ mò ń sọ pé mi ò fẹ́ Ìgbò ẹ tún fa Haúsá lọ mí nǹkan ti wà náà ọ̀rọ̀ Àtàbàtúbú nǹkan míì ti wà náà ọ̀rọ̀ yín nǹkan míì gidi ó ti wà náà ọ̀rọ̀ yín ṣọ́nṣọ́nṣọ́nṣọ́nṣọ́nṣọ́n ṣẹran mẹ́ran kíkan kọ̀kan pa ni kí ló dé gan-an ṣọ́bíṣọ́rí mẹ́jà ẹ̀ láwọn ọmọ àdúgbò kankan ẹ̀ lọ́mọ ọ̀rẹ́ kankan àbúrò tún jí nìyẹn ní kó wá fẹ́ Ìgbò wọ́n pé lówó ń jẹ yín yà sórí nǹkan tó ibi tó sọ̀rọ̀ àbúrò tún jí ọjọ́ táwọn ọdún máa gbọ́ ọjọ́ táwọn ọjọ́ táwọn ọdún tí mo lọ ń ṣẹ́wó. pẹ̀lú rọrùn ó pè mí. ọjọ́ ọjọ́ ọjọ́ tó ń bá mi sọ ó sojú Túnjí ó sojú àbúrò ẹ̀ tí yẹn náà sọ wípé ọ̀gá ọ̀gá ọ̀gá Tabatu ọ̀gá Tabatu I love I love I love I love your sister I love her your sister I love her very well I, I, I, why can I give you her one billion why can I give you her sister mo ní àkótí ah, ẹ̀ sì ní sùúrù kí n bá ẹ sọ̀rọ̀ náà nígbà tí mo pé ibo ìṣúkú ìbùkà ló ṣáájú tí bá tún lọ gbọ́rọ̀ àbọ́dún ẹ̀ kó má dà ìpolówó ẹ̀fẹ́ tà ẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí ti. ẹ ti sà mí òun náà lẹ ti jọ sọ yìí ó sọ ni. I love you àbẹ̀jẹ̀bùtú àbí kí lẹ lọ pè yìí. àtàbẹ̀tú ah, ah, I love I sister Michael I give am for that thing. sábà máa pọ lórí nǹkan báwo lóye máa pè. àlówí àlówí. <laughs> irú nǹkan tẹ fẹ́ kí n lọ fẹ́ ni I love you àbí báwo lẹ ṣe ló pè. àlówí àlówí ìfẹ́ ló ṣe pàtàkì o gbogbo tá à ń bá tá à ń sọ látàrí ìfẹ́ ló ṣe pàtàkì o ká gbọ́rọ̀ ẹni yé tí ìgbẹ́rọ̀ ẹni yé bá ti wà tó o sì fọkànbalẹ̀ pé ok wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ wọn rí kó sí nǹkan tó lè ń bẹ́ẹ̀ ẹ tá à ń sọ ok ọ̀tọ̀ ni bí ọ̀sùn oúnjẹ tó sùn ń jẹ ó yàtọ̀ sí ilé ìtẹ́kìtì jẹ ó yàtọ̀ sí ilé tó ló jẹ nígbà tó bá padà wàá fẹ́ra wọn náà ni ọ̀rọ̀ wọn máa padà yíra wọn bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn elédè kejì tó ń sọ yìí náà kí ni tó lè bẹ́ẹ̀ ẹgbọ́n mi ṣe nǹkan mi wà bẹ́ẹ̀. ẹ jẹ́ kí wọ́n sọ fún ẹ tó bá yẹ lẹ́yìn àmọ́dù àtìkú òbúka wọn amúkanú méjèèjì ni ah wọn amúkanú méjèèjì ni kí ni problem ẹ gan. ó <laughs> ti bù yín jẹ ẹ ẹ ìranjúlẹ̀ ní òní fẹ́. má tán mi sùúrù o má in fact as a matter of fact now wait wait I give you between now and the next three days I mean the next three days come and give me your own results fún tó bá fún nǹkan tó bá fi orí ẹ̀rù between now and next three days kó wá sọ fún mi tí ó bá yẹ lẹ́yìn Chukwu Ebuka àtàmọ́dún mú kanu méjèèjì kí ló dé gan and gbogbo this is my final decision tó o bá ti mú kanu méjèèjì wàá páàkì ẹrù wàá dẹ̀ kó nu lé mi that's final. lẹ́yìn yẹn kọ́. wàá kúrò nu lé mi. ẹ ti bá kúrò nu lé yín kọ́ ṣé kúrò nu ayé ni <laughs> kúrò ní ilé mi kí ló wà nù pé lédè kejì ẹyin tribalism kí ni kí ni kí ni problem ẹ bí. bóyá kẹ lọ fi ṣèyàwó kejì yes bóyá kẹ́ mú kan náà wọn mọ àbúrò àmọ́dù àbábúrò ṣúkú èmi kan nígbà tí mo ti àbí ṣúkú èbúkọ àbí kílẹ̀ pé tí mo rí pé ìyá pẹ́ẹ́fẹ́ ìyá ìyá pẹ́ ó dàpẹ́ nídìí mọ̀lẹ́bí tí ò ń ṣe Yorùbá ẹ nídìí wọn kẹjọ máa ṣe ṣòro yìnyín o kẹjọ máa wọlé wọ̀de àná lọ́dọ̀ ẹ mú kan náà àwọn àbúrò ẹ ẹ mú kan náà àwọn àbúrò wọn kó lé kó díjà ní hmm. kí lọ fámọ́dù ó ń ṣe owó ẹ̀ ní tìjú ẹ ní ìtìjú ó pè mí kí n kúrò nílé yín ju kẹfà mi lé àwọn tí ò gbédè mi lọ tí ò ń ṣọmọ lẹ káàárọ̀ òjìrè aláìní tìjú àgbàyà ṣíò òmìnira rẹ